ìrìnkèrindò ìrìnkèrindò ìrìnkèrindò de ilẹ̀ ketu ní orílẹ̀-èdè olómìnira Benin tí a ń pè ní Benin Republic ẹ eh, ẹ sì máa wò pé a ah, ṣé olóyè àgbáoyè Adéyanjú ṣó tún ni rárá o èyí tó ṣẹlẹ̀ ni pé ìdálù níṣèlú eégún ló ń gbowó bodè níbìkan bó bá ṣe wá rí bẹ́ẹ̀ bá ṣe wá wo orílẹ̀-èdè míì a lè dédé wá síbi tí mo wà yìí láìsí ọ̀pá àṣẹ àti àwọn olóyè kábíyèsí alákẹ́tù ní sàkání mi mi ò kúkú gbọ́ French tí wọ́n bá lọ gidi olúwa ẹ̀ tí wọ́n sọ pé làmà pẹ́rẹ́pẹ́rẹ́ làmàṣẹ́ mi ò mọ tí mo fẹ́ wí òun náà ló ṣe jẹ́ pé tò ọ̀pá àṣẹ alákẹ́tù wà lọ́dọ̀ mi láti sọ pé ẹni tó sọ̀rọ̀ yìí o ààfin ló ti wá àwọn kábíyèsí dẹ̀ wà ń bí. Eh, nígbà tí ẹ ti ń wo àwọn olóyè mi lọ́kùnrin lóbìnrin tó jẹ́ olóyè alákẹ́tù kábíyèsí ni wọ́n sì ń kó lóyè níbi tí mo wà yìí àwọn ọlọ́ba sọ pé tó ọba ń jẹ́ àbí ọba ń kí ọ lélẹ̀ táwa ti ń sọ pé ẹ̀bùn afín fólóyè lápá kan òbí kan kábíyèsí ni wọ́n ń kó lóyè ń bí tí wọ́n bá ti rí wọn mọ̀ pé kábíyèsí ló ràn wá wá ìdí nìyí o kẹ́ má ti rọ̀ pé tó eh, àwọn olóyè ni àtúngbọ̀ pọ̀ níbí láṣẹ lọ́wọ́ Elédùmarè ojú tá a fi ń wòran ìdùnnú mo ṣe máa ń gbà ládùúrà kò ní fọ́ o ẹ ti bá ìrìnkèrindò dé orílẹ̀-èdè olómìnira ti Benin ìyẹn Benin Republic Eh, mo dẹ̀ wá kí gbogbo àwọn olóyè tí wọ́n sìn mí wá síbí yìí kí àyà mi kó lè kí láti sọ fún mi pé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀ kábíyèsí o kábíyèsí o. Kábíyèsí bó ṣe jẹ́ lórílẹ̀‐èdè Benin nìyẹn ẹ ẹ jẹ́ ká lọ sí ààfin ká máa bẹ̀rẹ̀ ẹ ètò ẹ rí pé ibi tí mo wà yìí ẹ ọ̀wọ́n Oòduà òun ni mo dúró tì yìí o ẹ o Oòduà tẹ̀wọ̀rọ̀ gangan kẹ́ ẹ lè mọ̀ wípé ilẹ̀ Yorùbá ni mo ṣe wà bó tiẹ̀ ṣe wípé àwọn òyìnbó wọ́n ti gé ìlú yìí sí orílẹ̀-èdè míì àwọn náà gbà pé tò ọmọ Odùduwà ni wọ́n bàbá wa Àkànní Adédùnlóyè Adérọ̀mọ́lá àwọn ni kábíyèsí lásìkò tí ìrìnkèrindò fi débí yìí kábíyèsí alákẹ́tù àti gbogbo kẹ́tù lápapọ̀ wọn ò kóyàn àwa tá a wá láti Nàìjíríà kéré o wípé ah Nàìjíríà ni wọ́n ti wá àwọn ọmọ ìyá wa ṣẹ́ni bọ́n ṣe ní kí gbogbo olóyè rọ̀gbà yín ká tìrí lórí ọ̀pá ẹ̀ ẹ bá mi máa ṣe kábíkábí o ó yá láàfin ó yá láàfin ẹ tẹ̀lé mi máa bọ̀. ọmọ Yorùbá ni mí ilẹ̀ Odùduwà ibi orí dàbí sí mi ò jẹ́ fọwọ́ òsì torí ilé bàbá tó bí mi. ibi tá à ń lọ ni adé yìí ó àti dé ààfin ẹ alákẹ́tù ti ìlú kẹ́tù lórílẹ̀‐èdè Benin Republic ẹ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ tẹ́ ẹ bá ń wo ẹ pátákó àkọlé tó wà láàfin yìí èdè mẹ́ta ló wà ń bẹ̀ o tàkọ́kọ́ Faransé èkejì ẹ̀yìn èdè ìbò ẹ̀kẹta èdè tiwa gan-an kẹfì lè mọ̀ pé níbí yìí o ó dàbẹ́ ni pé nílùú tí mo wà yìí o kéètù lọ́dọ̀ alákéètù èdè mẹ́ta pàtàkì la lè gbọ́ bí. yorùbá yorùbá. àṣọlà lẹ́kọ̀ọ́ ràn náà ń jẹ́ olùbójì àjùbà yìí pápá ni. olùbójì àjùbà yìí pápá ni. olùbójì àjùbà yìí pápá àjùbà yìí pápá ìbà ògùn ìbà rẹ ìbà ẹnu kẹta ìbà ìyàmí ògùn ìjà àìwò ìbà ìbà àìwò ìbà ìbà láì ṣe ìlànà ìkí. àìwò ìbà ìbà láì ṣe ìlànà ìkí o àìwò ìbà ìbà láì ṣe ìlànà ìkí ọ̀run náà. lórí kẹ́mẹ́ ṣàìwò ìbà ìbà ìbà yálà ẹ̀kú mọ́ṣáré mọ́júbà fáyé ọmọ olúfẹ́ lómi ṣàìwò àìwò ìbá ìbá yẹn mú ojú balì dágé ìrókò lè sọmọ fẹlẹ kọ. àìwò ìbá yẹn o. kábíyèsí o ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà kẹẹjogbó kẹẹjatọ kẹẹjajara wájú lọ oyè àgbogbogbo olúyẹyẹ ntúyẹ oyè àgbogbogbo olúyẹyẹ ń oyè òkè gbọ́nyin gbọ́nyin ọgbọ̀n ọdún lónìí òkè ń bẹ láìkú gbọ́nyin gbọ́nyin tòkè òkè gbọ́nyin gbọ́nyin ọgọ́rùn ọdún lónìí òkè ń bẹ láìkú gbọ́nyin gbọ́nyin tòkè òkè gbọ́nyin gbọ́nyin. bàbá kẹjọ gbójà tọ o. ìrìnkèrìdò òun ló kì í dáàfin o ó fẹ́ tá a ti ń jẹ ẹ̀ka a ti ń gbọ́ wípé àwọn ìlú kan wà tó jẹ́ ìlú ilẹ̀ Yorùbá ọmọ Oòduà ṣùgbọ́n tó ṣe wípé nípa ìdí kan àbí èmi a gé wọn mọ́ orílẹ̀-èdè mi èyí tí ó fi jẹ́ pé ilé Kétu lónìí ó di ilẹ̀ Faransé pàápàá ìkan lára orílẹ̀-èdè Benin Republic àwọn ìlú bíi méjì mẹ́ta kan náà tún wà tó jẹ́ lu Yorùbá gòdó gidi tí wọ́n wà lágbègbè yín bí lágbára Elédùmarè bọ́mọ èèyàn bá yà wá ikú ò ní yà wá bọ́mọ èèyàn bá yà wá àrùn òní yà wá ẹ jogbo jatọ́ lẹ́ẹ̀kan sí kábíyèsí orúkọ mi ni àgbàoyè tí àwọn olóyìnbó ń pè ní high chief Abíọ́dún Adéyanjú ìlú mi lẹ́kìtì ni nípínlẹ̀ Èkìtì ni ní Nàìjíríà à ń pè bẹ̀ ní Òmù Òkè Èkìtì àwa náà ní oore ọ̀fẹ́ láti jẹ́ kan nínú àwọn tó ń bọ̀ bá a jókòó láàfin orí tún wá gbé mi dé ọ̀dọ̀ àwọn ọba ńlá mi nílẹ̀ yorùbá lónìí mo fi kábíyèsí lẹ́ẹ̀kan sí o. kétu ilé kétu oko ọmọ òdùdúà ilé ọmọ òdùdúà oko ọmọ ibè ilé ọmọ ibè oko ọmọ áfíríkà ilé ọmọ áfíríkà oko ẹ káàbọ̀ sí láàfin kétu èèpọ̀ ete ni adésínà àníṣe adejumo eh, iṣẹ́ olùkọ́ lè ń ṣe tẹ́lẹ̀ tíṣà mo á di olíbodè custom ní ìlú kan ń pè ní kábùà mọ̀jọ̀gábẹ̀ lé ọba aládé ìfẹ́ ọwájà lé bàbá ẹni ń gbé fàkalẹ̀ ló jẹ́ mi mú mọ̀fọ́ àjòkò lérí ìtẹ́ lónìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mìíràn ká tẹ̀sí iwájú ẹ̀kọ́ mi. adébọlá ikú bá wọlé ẹ kò ní bá alẹ́ rẹ̀ ò ní bá ọ nílé orí rẹ̀ àjọ jẹyà bẹ́ẹ̀ kó ìṣẹ́ nípa ọmọ bóyá kò sí nípa ọmọ àpárò. kábíyèsí mo súnmọ́ ba lẹ́sẹ̀ kan mo jìnnà sọ́ba lẹ́sẹ̀ mẹ́fà ó àrọ̀bà fi lọ́ọ́ bá a fa ẹ pẹ́ lórí ìtẹ́ ìtẹ́ ò ní gbóná mọ́ yín mo ṣàkíyèsí pé ó yẹ kí ọba aláyé máa gbọ́ èdè ìlú ẹ̀ dáadáa ká sì wá mọ̀ wípé ọmọ ọkọ ni bàbá inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń fèdè yìí ẹ bá tún lè bá mi pẹ́ díẹ̀ kó lọ lọ bí Yorùbá tó kílíà dáadáa torí èmi kan ìkànkan ló ń bọ́ sí mi létí bóyá mo sì lè mọ́ ráyè béèrè àwọn tó yẹ kí n béèrè kójú ìwọ̀ tó. ẹ kọ àbísọ mi mọ̀ sọ tẹ́lẹ̀ mẹ ẹ kọ oyè mi gbà ẹ mọ àdì ọba ẹ hmm. kọ oyè ni Àkànní Adédùnlóyè Adérọ̀mọ́lá nà lókè. ekọ̀nà ekọ̀nà òbèrè tẹ́lẹ̀. ó bá tó bá ti wá wẹ̀ eléyìí tó bá túmọ̀ sí pé orúkọ àmúwáyé gan orúkọ fámìlì ó yàtọ̀ sí orúkọ orí oyè. báàní. ẹ̀yẹ wá ní ọba àkànní adédùnlóyè adérọ̀mọ́lá alákẹ́tù sí ilé kẹtù lórílẹ̀‐èdè Benin Republic yóò dà fún yín kábíyèsí alákẹ́tù kẹ́ẹ̀pẹ́ kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ bí mo ṣe ń sọ ó dáa o gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì lára ọmọ bíbí Oòduà ẹ jọ̀ọ́ gbogbo ìran Yorùbá a fẹ́ mọ̀ nípa ìtàn kẹtù. ẹ ṣeun olóòtú ìtẹ̀kẹ́tù ọ̀pọ̀ báàlì ká máa pa a kò ní kó èbí lónìí a máa gé e ní tó bá kú nuhun àgbọ́nú ìtàn ń lé ọmọ méje Odùduwà bí ọmọ méje lódùdúwà bí ló bí nígbà ayé àtijọ́ kò síwe ọ̀rọ̀ lòun ń sọ kalẹ̀. So nnamu méje kẹ ó bí wọn lé eh, àkọ́bí olọ́wà lọ́ àtẹ̀kẹ́tù ntantana ìgbà yẹ bàbá nsọ ó ṣe rí ìfọ̀lẹ́ ikú ń bọ̀ ó pe ọmọ ẹ̀ ń fọ̀lẹ́ ilé ọ̀fẹ́ bọ́ sórí ìtẹ̀ ìtì o ṣé ìgbọ́ anago nkẹ́ nítorí anago ìkẹ́tù lèmi ń sọ o tẹ́tù lè máa ti sọ nítorí mò ń ṣe é sọ yorùbá ń dísìn màlàmàlà kan lẹ́ẹ̀dá o tẹ́tù lè máa sọ fí ẹ. lè ó gbé fọ̀lì lè ẹ̀ gbọ́ sí lérí ìtẹ̀yìn yẹ pa ètò gbogbo ọmọ ń fẹ́ ìgbà bàbá wájà lè àwọn ń wà láàfin òṣèǹfọ̀lì láàfin ẹ̀rọ lóye ẹ̀rí bàbá ìlú ẹ̀rí ìyá ìlú ẹ̀rí agbágbà yìí ń ro ọba báà ní láti bàbá ẹni ó ti fi dá ilé ayé sílẹ̀ tẹ́lẹ̀ ní ó pé ní ó lè hun ẹ ṣe gbogbo ọmọ káwọn wọn kó kó ní ilé Ifẹ̀ wọn kọ́ lọ tẹ ìlú nítorí ilẹ̀ Ifẹ̀ ilẹ̀ Ifẹ̀ wọn kọ́ lọ wọn kọ́ lọ tẹ dóhùn lọ́nà eh, pọ̀ bàbá ọkọ ni ọ̀nì ó kù láàfin bàbá àgbààgbà wọn ń wà láàfin wọn nítorí ọkọ̀ mọ́ ni ẹ mú ọkọ̀ mọ́ ni ẹ fún náà ní gbogbo nǹkó kúkú kó lè ní ìfẹ́ ńkọ́ lọ tẹ̀lú. lóbò mi nù gbogbo ń wá lọ́ájì àwọn mẹ́ta ní wàá bá ìrìn àjò ń wá dé kéde ń dé níbi lágbègbè yìí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ yìí wá wá ìdílé alákìkí òun ló já kọbí bàbá tẹ kó là kọbí àdúgbò òun ló àtẹ ìlú ìkéèkì. alákìkí là kọbí o. Odùduwà òun là kọbí òun lọ òun lọ tẹ òun lọ àtẹ ìlú ìkéèkì. ìyẹn ni pé àkọ́bí Odùduwà ni mo bá sọ̀rọ̀. òun ni báàkẹ́ ni. ọnìkejì àbú ẹ̀ ó lọ tẹ ìlú ìṣàbẹ oníṣàbẹ. Hmm. ìyẹn tó wà fọ́pọ́ sí Benin Republic. Benin Republic ló kẹ̀ ní Benin ló kẹ̀ wọn. ọnìkẹta ìlú Grand Poponu ń pè bẹ́ẹ̀ onípópó onípópó nu ń pè é. àmọ́ dísìn àwọn a kò tún rí ipa òun mẹ́ nítorí odò ọ̀pọ̀ nù ogun ogun onú là ń rí ní Ghana ní Côte d'Ivoire ní Togo hmm, ní Togo hmm, nínú ọmọ òbí náà wọ́n fún wa wọ́n lọ bẹ́ẹ̀ ní ọmọ ọmọ lọ́lọ́ lọ́lọ́ libẹ̀ nítorí ẹ̀rí bí bàbá ẹni ń lọ múdò síbi kan bó jí bọ́ba kan wájà ń kọ́ máa mú tẹ̀lé tẹ̀lé àti kọ́ pa ń kọ́ pẹ́ olówó la kò fún rí ipa onípòpò ní grand popo òlu ni àwọn nàìjíríà ń kọ̀wé ìtàn púpọ̀ fún ilẹ̀ ìkejì àwọn nàìjíríà ló kọ̀wé ń kọ̀wé púpọ̀ lórí ilẹ̀ ìkejì. kábíyèsí ẹ mọ̀ bínú o pé bóyá mo tún fẹ́ máa wádìí ìgbìmọ̀ ṣe yín nìkan ni wọ́n ti ń jọba alákejì. ìdílé márùn-ún lè ń jọba ní ìkejì ń wà lérí kìnìún ibẹ̀. agboolé àró dínásì àró bárokò lè mẹ̀ṣà ẹ wá líkìhìn mẹ̀ṣà lè mẹ̀fú ẹ wá bá mẹ̀fú kò lẹ́ẹ̀kan alápinni. lẹ́ẹ̀kan màgbó ìdílé márùn ní ìjọba ní èkìtì hmm. mẹ̀ṣà ẹni mẹ̀ṣà lèmi wà. ìdílé mẹ̀ṣà ló wà ní òní. ọ̀yẹ́ hmm. ọmọ adùn lóye. ọba ìyọ́ wájà tẹ́lẹ̀ òun níwọ̀n àlekìnnìún bẹ́ẹ̀ sọ wò ìdílé àrò ni. ìdílé àrò ló kú òun bẹ́ẹ̀. mɛfu lɛ wa be mɛfu mɛfu ama yi ma akpɛli oye kisi ŋdi. mɛfu lɛ wa mɛfu a ó tún jẹ́ ilé ìyá òbí bàbá ni limẹfu tún jẹ́ bó tiẹ̀ ṣe wá rí báyìí. Mm. boko ní mẹ̀fúndísìn lẹ́ẹ̀lọ alápinni ọ̀nì ojó lórí ìdílé ọba òun alápinni ni òun níwọ̀n àlejò kan òun wà. ọmọ adéwọ̀nyí o. adéwọ̀nyí kò yá iṣẹ́. ọba akẹ́. ọba akẹ́. ọba akẹ́. o tiẹ̀ gbé pẹ̀lú e bàbá Mádéwọrí. ọ̀gbádá wọlé ọkà àti ọyẹ ìkànnì ní ìwọlé ọ̀kẹ́rẹ́ torí. bọ́lá pin ni kò lẹ́ẹ̀kan màgbó. màgbó. wàyí o a gbọ́dọ̀ má mẹ́nu bà tí ó ṣokùnfà bá a ṣe débi ó dàbẹ́ pé bàtà ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan ànító nígbà tá a lọ mẹ́kọ́ o tí wọ́n ń nípa alákẹ́tù o káàkiri fọ́tò alákẹ́tù lọ́wọ́ o la bá lọ orí afẹ́fẹ́ àṣẹ tí àkèrè òjò kọ̀ọ̀kan la gbé <laughs> òun la ṣe wá bí ìláyè ẹni tá a wá ń wí sọmọ kẹtù ni tó bá wá jọmọ kẹtù ìdílé wo tiẹ̀. máa ló lóye òun bóná kan mú un kó sọ ọ nípa ẹ̀hún ẹ ṣe bẹ́ẹ̀ ọ ní ń pe àìlọ́ba ìkẹtù bóná kan mú un agbo ilé ẹ̀ ní kẹtù àbíkínní ẹ̀ lè sọ. ó ṣe bó kàwá àgbàdo ṣé bá fẹ́ sọ ọ̀fẹ́ sọ wọ́n wà tó sọ. bàbá tẹ fẹ́ bàbá sọ̀rọ̀ ara abẹ́lẹ́ ni òun ti wá. ẹ jókòó ẹ jókòó kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. jókòó jókòó bẹ́ẹ̀ kí n sọ ọ̀rọ̀ yẹn sọ èyí ọ jẹ́ ọ̀rọ̀ ìyàlẹ́nu fúnni fọ̀lé àwọn gbọ́ àbí àwọn rí lẹ́kọ̀ọ́ ẹ̀rọ amóhùnmáwòrán ọ̀rọ̀ nìkan wà ó olóòrọ̀ ọba àbí kìí ṣe bẹ̀rù náà bàtàrí nù. ẹ̀rí. ẹ dárí ni. ìyàlẹ́nu ló jẹ́ o. ó ṣe àgbọ̀tọ̀ ọ̀kan bí mo ṣe gbọ́ gbogbo. wọ́n jẹ́ ó lè wá ibi nìbẹ́ sì dá. gbogbo lè wá kébì nìbẹ́ sì dá. lè ó dáde fù. bóyá iná ni. bísí O tòrò etí ẹ̀gbà. torí ọba ẹ̀kẹ́tù ó ní òrò yìí à ń ṣe fún ọba ẹ̀kẹ́tù. kò sì sí níbi kẹsàn-án là ń ṣòro ọba ẹ̀kẹ́tù kébìdì yìí ń dáde. kò sí oṣù kan kò sí oṣù méjì. ọba ìkẹtù ẹ̀ẹ̀bẹ̀ orò gan líkẹtù ibi lẹ́ẹ̀bẹ̀ orò iná líra ìran títí títí títí lẹ́ẹ̀fọ́ àwọ̀ ààfin kò sí kó ti gbádé sílé níbí kan kó omi ń sọ yìí ní ìkẹtù òní ń sọ ọmọ ìkẹtù ní wà líkẹtù ló bí mu bí ọba kan wájà lọ́dọ̀ ìtìníbi nu ẹ kọ́kọ́ ránṣẹ́ lọ níbi ọkàn ibi ọkàn yìí náà nu ẹ kó ìwọ̀n ọjà kókó lọ lincoln òrò nu ẹ kó lọ bẹ̀ ìgbó sì kàn èyí bàbá ẹni àlárò aládéfẹ́ ọlọ́ọ̀kọ́ délé fún èyí ọwájà nu ránṣẹ́ lọ lágbo ilé ibi ọkàn ní kó wọn yan ọkọ kó lọ bẹ ń kó lọ ní gbẹfà kalẹ̀ ní da ọni famu mú òun fà fún ni lágbo ilé kẹ ní náwó fún ni ní lí àkànní adédùnlóye adérọmọlá gbogbo àwa akétu ti dìrọ̀ la òun làdìmú lòkè ẹ́ di ni mọ́ lọ́ọ́ bẹ̀ ọ̀rọ̀ yìí náà láti nàìjíríà títí títí títí ofude lira akaba ìdènà lọ́kọ́ dé sí ijó òde sí lakaba ìdènà láti ṣe káábèsì òde àdẹ́ta ijó kẹ nínú sọ́ọ́lì adédùn ló yè ìgbọ́ kọ́ọ̀lé lakaba ìdènà ló fi di lira ló ṣe yẹyẹ oṣù ọgbọ́dọ̀ ṣe ó ṣe ibẹ̀ ibẹ̀ ló lira ló tẹ̀fa lọ́fẹ̀ẹ́ dá lọ́dá èjì ògbè níbẹ̀ ló ń náwó ifá ìrẹ̀pẹ̀tẹ̀ gbogbo ìlú lọ́jáde ló ń fọwọ́ sí ibẹ̀ ló ti kó lọ́nà láṣẹlẹ́kẹ̀ gbọ́dé lìjùmọ̀ lìjùmọ̀ ìjùmọ̀ là ń pè láṣẹlẹ́kẹ̀ lọ́dẹ láṣẹlẹ́kẹ̀ ibẹ̀ lọ́mọ̀mọ̀yè ìbílẹ̀ lọ́mọ̀mọ̀yè ìbílẹ̀ ọgbọ́dọ̀ mú ló mú un líranìran pọ̀ gbọ́dọ̀ tọ́ pọ̀ yẹ ló ṣòro fọ́lù ẹ̀ káwọn ibẹ̀ ló ti á kó lọ́ ṣẹ̀ṣẹ̀ délé ni bàbá ẹ̀ ń dé lọ́ọ̀lọ́ láláàlú mọ́ ìgbódé láláàlú mọ́ kẹ̀ gbogbo ijó yọ gbọ́dọ̀ lọ ṣòfò bẹ̀ gbogbo ijó kẹ̀ lọ́rọ̀ bẹ̀ olóyìnṣà ni onígẹ́lẹ̀dẹ́ ni oníwe ni gbogbo la lọ ṣòfò bẹ̀ gbọ́n á kó bẹ̀ ó di lálẹ́ àìtàn ọlá ìyábọ̀ kọ́ lọ gbogbo ìdènà gbogbo ẹ̀ látọ́mọ̀ rẹ̀ làfọ́ àwa láàfẹ́ bí pa ilẹ̀ ẹ̀ mú wọn á gbàdé sílé rọ̀bà ilé báyìí. Ah, àwọn ní adé sí lọ àwọn ní adé sí lọ yóò ṣe fèsì fèsì. alákètò ẹ̀kan ṣo ló wà òun ni àkànní adédùnlóye adérọ̀mọ́lá tó wà lérí ìtẹ́ tó ṣòro tó ṣèpè bí tó sì dé adé òun ló wà níbẹ̀ òun la mú lọ́ba ẹni tó ń pe ẹ̀ ní ọba níbìkan fẹ́ẹ̀kì ni tó bá jẹ́ ọba ni lérí ìtẹ́ kan la máa ń jọba sí ó lè jẹ́ kẹ́tù nàìjíríà àmọ́ kẹ́tù republic of benin kò sí ọba méjì ọba ẹ̀kan ṣo àkànní adédùnlóye adérọ̀mọ́lá ló wà lórí ìtẹ́ òun lè ìlú mú òun lè ìdílé mú fún wa òun lè ìlú yàn òun lè ìlú fẹ́ lóyè òun la dé adé fún òun la ṣòro fún ó sì ti jẹ ọba láti oṣù kéde ọdún two thousand and nineteen láti dé adé fún ọba sì wà lé ààfin rẹ̀. alákẹ́tù kò pé méjì o ìkan náà tó wà bẹ́ẹ̀ nìyẹn o ẹ̀ àkànní adédùn lóye adédùn ọmọlá àkọ́bí Odùduwà ọba ìkẹtù alákẹtù yìí. ìyẹn ní kẹ́nikẹ́ni tó máa ń lọ káàkiri sọ pé òun lọ bá. irọ́ nípa o fẹ́ẹ̀kì lásán ni o kò sí wọn jọ o ọba tiwa náà o. alákẹtù tiwa ló wà ń bí ọba tiwa lẹ́rí yẹn àwọn tó ń káàkiri tí wọ́n sọ pé àwọn lọ́ba fẹ́ẹ̀kì ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ wọn ẹ̀ ṣọba adérọ̀mọ́lá adédùnlóyè òun lọ́ba tiwa ní kẹ́tù ń bí. ibi tí àrídèrè o òréré ò ní jìnnà kó má ní pẹ̀kun ẹ̀ apá kínní ẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ wa pẹ̀lú alákẹ́tù àtàwọn èèyàn kẹ́tù òun náà ni ẹ wò yìí ẹ ẹ kú ìfojúsọ́nà fún àwọn èyí lé ìtókù tó ń bọ̀ tí dìgbà tí ẹ tún mọ̀ wò wá èmi ti ní tòótọ́ o olóyè àgbàoyè Abíọ́dún Adéyanjú ẹ lórí Pop TV ẹ máa like ẹ ẹ máa subscribe ẹ máa share kódà títí dìgbà mi mi láyọ̀ Evil of the fountain.